الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل أن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana sioje na fayolo mwa due hike ka de hungini ge ehi okatua litavi fatihul majid charịghị kita tauhid, tawhid ashek a egbuna abụọ ha bụ ọjọọ chọọ eluụwa ruta bụ ike a kọla tawhid kpa i suna sallallahu alaihi wasall e kai a na omejikere ohunchi tawhid kpa i suna i ohunchi agụnugbe yado ne nate halijanna ojo kije ka hile unje ingi ni chi majalisi ekallu ehul tabi kidai achokatu yotitala oji arrahman arrahim ní àkíní nǹkan ọjọ́ ìsára dẹ́kun bá mú kọlà kìbọ̀. الرحمن الرحيم أنا كشواري أبو إيه هكا كالغورو تا دا بشولاكا بكولا ميج نعم وعليكم السلام أه؟ نعم الإله فاي الله ما بيده نعم na'am barakallahu fik yana ne ke wọn kò múlẹ̀ wà wa alaikum salam na'am yes bismillah tọ́lábẹ́lẹ̀ yà kọ́ àkíní ohun tó kà sí. sani kpai bisimila. jazakallahu khaira barakallahu fik idan ati na neka ga na'am barakallahu fik alhamdulillah to ami onka na egwe isho gwe wiho katwa utala kiligudo onka koche ihunde degulu kalacha kaledi ukoche nwade hunwe ukochele emadota alim ichojoji wa azi matini kemeu kumakai kuwe nuku kenekedu ko onege ene du ki ojo ile cheun ki checha lokora ni dachime ki chechupe ki a lebo eon kakai e olita bi one one taka kwemi ichenki nenki biteju dagba kadi okatu ene ke wa stop toru ki nere yuturu atene ke dagba kadi xɔ katu ɛsɛ kidɔ nyatɛ gboki ma nɛ reju do kam no gbi reju tɔ akwanɛ ojú kɔla ibùnú kɔyi mu kó rahimahulahu ta'ala ɔmá kɔyi mu yàwọn tsabireju amanyugɛ ɛn kilugbo ɔla allah fɔsimuhu allah ó dɔjé kumadɔ alahu dɛla kaunihi ma'aluhan ma'abuda ya dunga kini kaunihi kojon gonugo kpolan subhanahu wa ta'ala ma'aluhan ohun ọlọ̀chaka ṣe ma'abudan Ungle lẹ́ màlára rẹ̀ allahu kí ọmọ ibnu kọ yìí tsaka ìṣẹ̀dẹ́gọ́ kpawo kɔla lekele wudoe mani na abadza ɔn tsi sɔmari alahu ɛn kɛkɛ kpenike maaluham maabuda mana alahu maaluhan maabuda yana de yugo tɔ adzamanyɔnu tsi yɛ ya alehul xɔla iku ọgbọda mi dọ na chaka ma che ọlọ nnada ŋu iṣẹ ŋu ẹnẹ kuma ọlọ nnada dabọ n'enyi itsu ẹdu nyi ẹmadu ẹmadu dze ŋu ni ebi hu nyi le kpa ẹnẹ du tọya tọma tọatsɔgba tó kekele inde kitsui unyo yi dɛ tɔ ɔlɔ ma nada iṣẹ ŋu kẹmu doa ma dze ene kumado allah maaluha ilehi isi akini ene idu keholo nadaun ichen kimachen lewen ine ne ke. awon chigen nchi maaluha khalaik mahabbatun yom dene na nadaun le kimdi mahabbatun ene kuma angeju nge nsojo ne fe yelo. wọ́tà aziman kí amúdẹ́nẹ́ kò máa dòjì máa ń wọ́n kò dó àn kí amúdẹ́nẹ́ kò máa tójì pẹ́ń wọ́n mú fẹ̀dí àn ilé ìhìfíl hàwá ìjì ohun ajágili wá rágbẹ̀rẹ̀ ń fíl hàwá ìjì èyí bùkátà ṣẹ́ǹkì bùkátà wá mú ọjà náà fẹ́ lọ́wọ́ arágbẹ̀rẹ̀ ń ajágili gbẹ̀rẹ̀ ń dáná rí ojú kó wọ́n nà wá ìbí kpa amewo kitetɔtu amewo kitse rɔnurɔnu gbogbo ami bukata yi kpe ami newa ebolo hawa edzi ebukata eh, e edze kpemɔ ebukata owó labia ebukata omidzɔ ebukata ɔlafiɔla eh, sinadɔdzi ba wazalika mus tẹlzimul likamali ilẹlẹ ìṣẹwàtìyún pẹkọ pẹkọ ń dẹta rubu biyẹtìhì kọjá náà fẹ lọ ohun tí arọbùl rọbùn nas ẹ ṣẹtẹ rubu ta. ẹ naam rubu biyẹtì rubu biyẹtì rọbùn nas. ẹnchẹtẹ rọbù logatan odu ẹnwà mìíní pàì odu rabaniyu ene eno na ene ene ne kì á do ẹjẹ kì á ya ẹmọ kì á wọ́n rahamẹ́tì yìí pàì rahamahu rububiyati kpai rahama hile muto dominein, matse ni dɔmir matse ni adu matse kpɛkɔ kpɛŋu meji ɛŋu tse ŋu lɛ ke bi kɛmaale moluku ukpɛkɔ fɛ eyi ɔdzɔ nɛfɛ yelo yanu afi na ɔfɛ ɔdzɔ nɛfɛ yelo ìtsɛ kpɛkɔ walhamdu kpawo gbede ɔfɛ ŋu tsɛ kpɛkɔ kpawo gbede ŋu gɛ. wọ́n ìlàhìyẹ́tìhì ìwọ́n tsẹ̀ pẹ̀kọ́pà yìí etsɔ dzɔ ene fɛ yio lo ŋu wɔrobo biɛtihi kpai onɛŋu onsi ilahiɛti onsi robo biɛti itsɛ ŋu kawo le tedzɔgba lo oyo dzi dagba de ilahiya kpai robo ama robo bia ti ha ma kàwé ìjọba ha yẹ gbogbo ma dé dòlé fi ẹnẹ kì èmi pasara olóhìyà dòtsi robo bia bẹ̀kẹ́ robo bia dòtsi olóhìyà mẹ́wọ́lámú olùtàfilélé gbóló dẹ̀ àmì àmì bẹ́ kọjọ́ ìlẹ̀tsẹ̀ má kpọ̀ olùtàfi ma olùtàfi èkìbọ̀ yàmú dẹ̀ lọ́la yẹ kẹ́ ntí kùnà teni kẹ́nẹ́ dúró kine kelunga kocha ile ya dabire juo ne en du ya utugbo e ma biteun e ma dadeun o je ki lola wa wara hamaniyatihi bayra hamaniya e ka ti da ma oji topic e wa de ki arrahman rahim wa mulkihi bo feun wa mulkihi bo fe ya o je ne fayulu mustelzima ekitse tɛtɔtu master ŋlɔ yɛ control mustelziman lijɛmi isifaati kamalihi ekitse gbãtsinyi jɛmi usifaati ɔgbɔdamudue kamalihi ewu kpɛkɔ dze nɛfɛ yolo udue kuma kini itse kpɛkɔ gbɔ nɛfɛ yolo eki dɛ itse tɛtɔtu iz yastahilu subutu liman laysa bihayyin todu ogbodamuju ekumachioliwa mena lebonyoyo ogbodamuju ekumachioliwa yi yastahilu ìṣẹ̀mú pàrékò ìmúdẹ́wọ̀kò subutu ìpẹ̀kọ́n ibi ọmọdé mi àyè ìpẹ̀kọ́n zalika liman laysa bihayi wene kima tsene kidejun ọgbọdọ agbèjì ekuma tsoli ìṣẹ̀wọ̀n parí kó yẹ ne kima tsene kitsu iye kima tsene kideju ìtsẹ̀nu ìgbàlá ìṣẹ̀nà rojú tọ ẹ kò má kà mẹ́ni nàkó dàbí tójí arabu rẹ yẹ́nì izi yestahilu subutu zalika ẹ máa dọ́ yestahilu ẹ̀hún kìsẹ̀dójẹ́hún táàkì màmú pàríkò ìṣẹ̀lù lẹ́kọ́jìn ẹ̀nà lẹ́kọ́jìn subutu ẹ̀hún kò máa dọ́ subutu ìtsàmójúwe dàbí olóhìyà rúbúbíyà rahamaniya ìṣẹ̀ subutu wọ́jọ́ nẹ̀fẹ́ yóò lò ama subutu ŋlɛ itsɛmu kpari kpodzi liman lɛ isabi hayi mɛkima tsɛnɛ kitsi udedu itsɛmu nɛrɛ jumɛ inɛrɛ jumɛ mɛkima nɛrɛ juta ntɛbɛ mi itsɛni itsɛ gbiti pɛ wòdàbí kata idiɛsitɛ hilu subutu zaalika. amukpekpeŋue kuma tsoli ami onzi olohiya rububiya rahamaniya yestehilu olohiya yestehilu rububiya yestehilu rahamaniya yestehilu ntsi akini ɔgbɔdamɛnku tsoli ìtsɛmudɛwɔn subutu kili akpɛkɔ kili anyanɛ liman leisa bihayin wɛnɛ kìmatsɛnɛ kìtsu yeye tseni. nekuma tsɛnɛ o deju tsen yaani robo biya tsɛnki oku mudu olohiya tsɛnɛ kitsi oku kitsɛnɛ olohiya tse kuma ara rɛ ŋu adeke ba kele ku ha kitsɛn koku mudu robo biya ha adeke ba kuma dɔwɔni ha ɛna tsi rɔbu naasi yɛ dole tse kɛnɛ kia tsi olohiya kpa robo biya kpa rahmaniya kimu de hayin la yɛ mutu ina do edwuma ba wọlá sẹmi in ilà àwọn tùpẹ́yàdójẹ́ nẹ kì í má ṣa gbọ́là ń wọlá basir kì í má ṣa ganẹ̀ ń wọlá kọ́ọ́dìrún kì í má nọ̀yìkú ń wọlá mùtẹ̀kẹ́límùn kì í má kọ̀là ń òyìnbó má kàlẹ́kẹ̀ dáná ìrọ̀jú bá wọlá fa alùlẹ̀ má yorùdù kì í má làánì kì í ṣẹ́hun kìrẹ́jú yẹ́sítẹ̀hìn ìlú ṣáká lọ́lẹ̀ wọlá hakimun. ihe àwọn tiɛ n'ɔdan fi akɔwaalihi ehukɔlanwu wɔ afɔalihi kpamutsewu wɔ sifatihi kpamujuwewu alijalal ekitse yóò jima wɔ jimal gbeki atsutɔ ɔgbɔdama kumatsolitsakai ahasa bi ismi alahu titse yi kɔ kpawo do ye alahu ka titi ina do edzi ma ba tohi digbo lo dɛ. akwe ana gulu te tohidi gegede ngini ama tohidi la igwa igbala igwa danyole to wasifati fiili ujuwe eyu koleche wal qudratu me ngbo kichi ngbo kucha na me odi komo ge ya di le doge e ku chola lo result e gbanawa wasifati fiili wal bo watafarudi kpai watafarudu kpai etso kpono biduri edebiana guyone wɔnafi kpai debi eke etsikuwone wɔle atɔa kpetselewone wɔlmani kpekpɔnayone wɔnufuzu mesi ati kpai ekpekɔe ŋue kiredu mashi'a onshi insha Allah to nufuz insha ona kwa nani insha Allah mi awale to ene ki akpe ko insha Allah le on choje na fe yolo ishe ki masha ni ha he won nufuzu mashi'a ukpe ko mashi'a kuma kini insha Allah le ikpe e ko woke mali kudurati ba ukpe ko kuwati na mi ko kuwati ko wakamali kuwati kpawo kpaye kpɛkɔ wɔtɛ dibiiri ame kutsu la lɛ resɔt nɔn ɛnka wɔn awa hɔn mɛna ebi yɔtɔ wɔtɛ amurul xɔli kɔti edi eŋudu kilugbu ami dɔna edulu lɛ ɔgbɔdamudu yɛ kumatsoli wa yɛ kedzi axɔsa bi ismu rɔbi yɛlɛ yɛ rɔbu. makini enche ete robu nwụchana ka cholichakai sifa allahu cheni sifa robu a cheni sifa nwụchika ochika atakacha na kina legugwa aje akụkọ lenene ka achi kọlọn ledege omuna nwalege dama nka doji al ichi al'ilahu uluhiya rububiya rahmaniya ka ujuwe rahmaniya na wale wasifatul ihsan ujuwe enyechi waljudu kpai elechi walbiru kpai aleboichi walhanan kpai elolechi walminnatu kpai ele ubolaechi waraafatu kpeche bulo elejumomi walatif kpecholola ogbodo ikide chakai ahasu bi ismu arrahman ilẹ̀ ṣèjúwe ọdún kìyí kakini arahman rẹ ẹ èyí kejì bá tẹ akọtàbídélé ní èyí kejì rẹ wọ́sífàtò ìsàn ojúwe máa kíni ẹ̀yìn ẹ̀tse wọ́lùjúùdù kpàyé ilẹ̀ ẹ̀mọ́dọ́ ojójú dàgbàdé amẹ́wọ́n màṣẹ bíọ́lá wẹ́ni júùdù bírù hanan manan igala tsaka tsi lele kpawo bɔ la wɔra afɛtu kpe etsɛ lɔ la wɔlɛtif kpai etsɛ gblɔ alahu lɛtif bi ibadi ana ɖe dzigbɔ ɔgbɔdi le tsaka le amukɔleki ɖe yi ahasu bi ismi arahman ilẹ̀ tsẹ̀ yìí kọ́ wó dùn èyí arahman lakini arahman e ka tsoli tse separate wi ka wigbo arahman makini ɔjɔ ne fɛlo wɔn akpele ele ŋun lɛ dɛ tsi alihisan waljawa waljud walbir walhanan walminatu walraafatu wallatif sifatu rahman dɛ latif ɛlɔla rɔuf tse lɔla ɛma lɔla ŋu yi tse no dzodzi ŋu yi ka la do dama yɛ maa kini letif alahu letif bi ibadihi yarzuku ma yashau bigari hisab ɔn tse akini ɔ itse kuma tse ma kini itse nɔ le dze kpe mɔ ka kitsɛ gbiti ama itse ne kiri ta ki ŋu do lɔla ŋu ele ŋu ama rɔ u ohun tí etsɛ lɔla yɛ edzumomi ele edzumomi yɛ lɔla ede la ŋu lé edzumomi igala ma na agbada ni ema kara wusi na agbada ti igala le <laughs> ina ru ejima ko eh wal jud ele ojima echele ojima ema kini ele oko choju li ele ojima ge ema do jud ojo che hele ojima chene amu ujuwe mẹ́ta yìí sifẹ́tù aláhù bai uh, robbu bai arrahman adayutoyoyo ujue allahu arrobbu arrahman o oh makawai aluku وقال رحمه الله ايضا ابن قيم وشكا جوجا كيلجمومي الرحمن انكما انكما دو الرحمن دل على صفته قائمه به سبحانه وتعالى yàdùnà ojújìwe kìsẹ̀yìn kọ́ tẹ́ ọ jẹ́ nẹ̀tọ́ yìí ló ká títí ìṣe òun ká títí òun ìdágo ọgbọ́dàmẹ́ òun kùmà tí ó lé wa pé àmì arahmani ẹnna ní kí tí ó lé èjì wa pé arahman ìjòyè arahman jude kpayi ẹnna wọn ní kí domin e, ẹgẹ ẹ ìdá ẹlẹ ṣe bẹkẹ lu bẹkẹ fà alatif naam tɔ ìṣe nàró ẹjú mẹ yẹn ní ju àmọ rahman lẹ dẹ́là ọgbọ́dún tsaka méje lẹ èdè tsiko ìsàn òkà júùdù èjì bẹ́rù ẹ̀ta hanan ẹlẹ minatu ẹlu ràfẹ́tù tsẹfà latif tsèdè ọgbọ́dàmójú yẹn méje dẹ́là alásìfẹ́tù kọ́ ìmọ̀tòbí hisubi hàn wọ́tàlá yadu nga ojijiwe kiche dago oje na felo katiti ole ele ojole ina edu kini kiche ama amo na chachele ama lo leun le ina edu kani kiche inche kuma gami harafi kuma ko wale jolda bido melen mele akini alif al muarifa ido oje akali al muarifa do ba ama hisan olola idomo ama al ihisan sɔjɔ katiti ama ihisan wọn jẹ́ nìkan ci ihisan wọn ká ẹnẹ yà ci ihisan ama al ihisan dole ki ma dɔ akini al almu'arrifa an bɛ kuma si tajwid ba kina hawo ɛmi al almu'arrifa mu'arrifa lɛ lia lɛ o jɛun duku one kisiku kamu nani ke kodun mami mu'arrifa do tɔmɛ bɛ kɔjɔ katiti ma kalɛ fi kicen ki ma ce mausulun tin mu'arifa ya e mausulu shilen mu'arifa ya e mausulu shali meji ya de amma al mu'arifa ya e kuma duca ne al to arrahman to warrahim ɗan kuma da arrahim dalla ala ta'aliqiha bi marhum ya jali oji ajemanyu ta'aliq rahim mina rahman Amado do arahim kpa rahman eyo kete esi ama rahman ŋu tiɛnɛ tɛnɛ duuro dunia rahim ŋu latsi mu mini katiti ɛŋu e kɔdzɔ du tsi wɔgbɔ tɛnɛ tɛnɛ duuro dunia ele wɔdzɔ wuhi kɔtɔdzɔ na akini abe ŋu kete asi ŋu minus ama kaviri ɔn tsi ma akini taalik ali ta ɛn eh, tɔ aliko ha bi maruho tiɛ lɔkɔli ko edzi momi wa iza arata fahamu hadha icen kati ni kyolo ikida ike direju fata amel koluhu ta'ala edi bi tu kola ko jana fiola ke hal kana kino jima aya ya do eleke wa kana bil mu'minina rahima o jana fiola chene ki ala mi mu'mini katiti ju mi ojo na awon ise ojo na o jana fiola ya chi gen rahim ise ama odun yemi rahman ne ala ana ruwe juha yi jina ruwe juko to suratul ahzab omunege innahu bi, bihim raufur rahim ọjọ́ náà fẹ́ẹ́ ló wá mi mú mi ní katitọ́jọ́ náà raufu nìṣe rahimu nìyẹn wọ́n ṣe gẹ̀ ẹ̀ ń ṣètò raufu kalẹ̀ ẹnì kì á ṣẹlọ́lá kì á léyìn mọ́ mi ṣe ọjọ́ náà. wàmí múmìnì wàlẹ́mi ẹ̀jẹ̀ kọ́tù rahamanu bihim màmá ìbòdú kẹ́gì ha alukurani ọjọ́ na kẹ́ ẹ gbọ́ kọjá kíní rahaman wàmà balẹ̀ jẹ́ nánu wọ́n máa kyẹn kọ́ amadarama kàní mẹ̀kyẹ́ náà yẹlẹ̀ kọjá kíní arahaman ẹ̀yẹ ọjọ́ na àmà ọdún ní ẹ̀mí arahaman àmà na arahim wọ́kọ́ ọ̀la inna asma arab amudu iyojo kumado rabu ta'ala hiya asma'un amudu ichi wonu utun pamujue amujue amudu nut e mado nut chen ki ado e ma ki chen ki ko ki nut unge chen ki akodo hoho ma nut al ismu wa nutul ismu eneka dɔmɔ ihodu ka dze iyatso do lɛ nu eneka dɔmɔ odu le lɛ yatso do lɛ lɛ ama yɔdze nɛfɛ lɛ odudu kiwo kɔ ìṣẹ̀sù ju ehun ìṣẹ́nu ju ehun pẹ̀kínà kì á kó dúkìá nu wote ne du wa agbolo abɛlɛ to do ka ama wo ɖuɖu kɔdzɔ kɔ zenu yue ŋu zenu ɖo edzi kɔ al ismu wɔ nutu ismu wa ina ha dala ala sifaati kamalihi ɔbɔ de le tsaka e le ɔnsirɔbu yaadu ŋa wodzi odzue okpɛ koe ɔdze na efe yolo eŋutsa mu dzue rɔbu kaka le kudu lɛ. alukudurẹ́tù wọ̀tẹ̀fọ̀rọ̀dù wọ̀nẹ́fùì wọ̀làtà wọ̀lmánì wọ̀nẹ́fùzù mẹ̀ṣíàtì wọ́kẹ̀málì kudurẹ́tì wọ́tẹ̀dìbìrì amúrùn kọ́líkọ́tì tòun lẹ́sẹ̀ àkásàbí rọ́bìn yẹ́nì fọ iná ha ọ̀gbọ́dá mọ̀dú kàtsólí lẹ̀ dẹ́là alásìfàtì kẹ̀málì yàdùn ha ojú òpẹ̀kọ́ ojú yóò pẹ̀kọ́ yọjọ́ nẹ̀fẹ́ yóò lọ. amudu lɛ ɛtɛŋu na nɛru edzume ba tɔ odzi arahman maka awa ha yi lɛ odzi rɔbu ohun adɛ kɔlatuna fifi ha bena alɛmiyɛ tan wɔwɔ sɛfiya esima kini ose kame ya la kini tse nodu eki ya yatse ne eki atsi mu arifa ko eki tsi mu arifa ma dɔ alɛmiya. yake ya ci al-mu'arrifa on ci wasafiya en eh, kuma don alamiya ci alam rabbul alamina alamiya eyo duniya e mi en eh, wo duniya e mi yala ci obo alal itilaka on ci alamiya alamu jin wal ins ise ni amodu rabbu yi ise ni rabbu yi alamiya ya se wasafiya alamiya idabi kudurati ishe ni ene kiani kudura ene kishano jope kisheno polisi isheno yuga isheno undu ishini ene kirejo ya mamutomo kuduri ya ishendo yukwelele ama ishe mmegiojo na feloi kishi wasafiya mema kumakọ mọlẹ wọl kudurati ìyẹn ní kìtì alẹ́míyà yìí kòdùrẹ́tù kòdùrẹ́tù wọn lẹ́lẹ̀ iṣẹ́ ń kò hẹ́ òun ṣe é alẹ́míyà wọ̀sọ̀fì àjẹnìkẹlẹ̀ àwọn káńtà rẹ̀ rẹ̀ kíkà kí ni ọ̀ya ọmọnì yẹn dùkú mẹ́mdà tọ́mọ táàkì kíkà kpalẹ̀ ọ̀yẹ́ ní fẹ́lẹ́ ní owó ẹnugò kẹlẹ̀ àti ìwúrà wọ̀sọ̀fì yẹn alẹ́míyà ń pa wọ̀sọ̀fì yà dẹ̀ tó wọ̀sọ̀fì yà ń tiẹ́ ní inujiwo dwelele ishe ko ishe nujiwe onchoje na feyolo Rahman ismuhu ta'ala oji arrahman chudu oje na feyolo wishi wa wasfuhu ujuwe yin wachige arrahman na aha wala tanafi fiha ina gbadu ki paluno enki beyina enki dagbade alamiyan gbaye wɔ safiyan o do ɔdzɔ le iho kpalukun tsi akini alukɔdze na efe lo ki atɔ wɔl atɔ oyin ki nene do ki wɔn tsi atɔ ogen ama nene do ki tsi al atɔ oyin tsi de atsi ne atɔ ɔlɔla tsi ne kia tsi le ɔlɔla ilɛ ɔbɔbɔlɔ ama wɔl atɔ oyin lɛ tsi odzo dzi yi ne ki nci ɛtɛ fɔla tɛna fi fi ha bɛyina alɛmiya wɔwɔ sɛfiya ikansu ikpalon ojoji kidagbade al alɛmiya kpaye wɔ sɛfiya ɛnɛ kikɔlo doe lɛ ewoduniya kpaye eyɛ ne kinu juweŋ tabi ma kini alimoluku ati si juweŋ legudu ko alimaliku kpaye moluku alimaliku tsɔjɛ nɛfɛ wolo dɛ moluku tí onu eyo dunia dɛ muluk onu eyo dunia almaliku wàtsɔ ɔjɔ katiti má di almaliku wɛni eyo dunia nu muluku tsi alɛmiya almaliku tsi alwɔsifiya ɛnɛ kikodu lɛ kiatsi nudue lɛ lɛ takpamɛ ina do edwuma ko to for rahman ismuhu ala rahman ohun tí o dúró jẹ́ náà ẹ̀fọ́ yìí ló wọ́n wọ́n sì fòhu ojú eyín wọ́n ti gẹ̀ ìṣòdùn ìtìjú eyín fàmẹ́n haisu huwa sifẹ́tù jẹ́rì tábí àǹlì ismìlá fàmẹ́n haisu alùlẹ́gẹ̀ huwa sifẹ́tù ìmúdùjúwe ojúwe jẹ́rì àmọ́ bìtí náà wàá jẹ́mi hurufu jẹ́rì kó jẹ́mi jẹ́rì kó aljarru almajruru ilayhi alidafa bil ijara ko kama jela da ina hau tabi'an hur jerri la ya lebo li ismillahi wodu yo jana fayilu wa min khaisu huwa ismu aluki awon ile won dodunge waradu fil qur'an warada fil qur'an ma won ba e qur'an allah la imududu ma won ba e qur'an ghairu tabi'i eki ma ce kilebo eki bokpan kini uche ka kwe amu odun kici hadis ya nabi sallallahu alaihi wasallam wali bel warada al ismu ilmu ma ce gba odun ekmado ilmu is warada fi warada al ismu al ilmu ka qawlihi ta'ala arrahman alal arshi istawa ishi udui ilmu gagadala edu anshi de ukolon en arrahman waje na filon wa pele yin ama umbo ideiki alal arshi ido ja to fe won atate istawa omo inadate ama ishi nu maundu itehile yale so taha intaha mulakhisa eni kotiko ikon somare won idwai ami amọ arahman rahim do anẹmẹ mẹwàá lóhùn kọluhu alhamdulilah onye ọkàtẹ alhamdulilah awa wájọ yìí alhamdulilah taka gbogbo ìtsẹ́ náà kìí fitu ojú ojú arahman rahim kakpọ́jú wọn yìí tí nàdó ojú bá tó alhamdulillah ẹ̀hún tsẹ̀tẹ̀ alhamdulilah kó nàá yẹ kí ni alhamdulilah ɛnkuma kaakyi al ilimiya alumaw ana amana kene akene wɔn kyerɛ alhamdulilayi alhamdulilayi gbede kyi ɔjɔ ɛtɛ nkata adɛ ama ilimiya hwa ɛna ekitsi alimajiri ka akɔtsɔ katu ɛnkyi alhamdulilayi to maana ahu ɛtɛ nkata sena un bil kalam ejenyo ojo pa ukola edu kola jenyo wo je ne lo ojanyo lɛ nugo gɛ alali dze miilin odze kia tsutɔ odzeŋu kia tsutɔ ali ixtiyaari yi odze ɛri ekumawo tu yana mu ukɔla kumawo yukɔ kumawo tutu tɛ etun lɛ lɛ ala wɔdzihi taazi alu edodzimawo wɔdze nɛfɛ yolo kó dàbí kata. ma'ana alhamdulillah sena obil kalam ejenyu kpawukola ejenyu ojo kpawukola tsukola tukola duno ala jemil ojukola eke atsutɔ jemil eke atsutɔ al ikhtiyariyu eke atsutɔ e lɛgɛ eku tiɛ tu eku ma hure eku ma select eku ma select lɛgɛ tse nke adu jenyu ojo ala wɔdzi hita kimu do ale duji ma oje na fe yolo na ruju me fa mawrudihi pe ku ma won gba ge alisan e ke won ka pa o palu wal qalbi pai edo e ka pa o palu ki awon de edo ege fi ame ku ma choli alu e ki jenyu ojo edo e ki adoji ma ojo washukuru yakunu bilisan waljinan walarkan ẹ ma dọ shukuru wọn kò su gbẹdẹgẹ èkì sẹ tẹtọtì alihamudulila shukuru lila ẹ ma shukuru ehun yakunu bilisan ma si shukuru kpawo kpalu waljinan kpoji kpoji ko walarkan kpai amẹtẹtọ hẹn inenwa wuka akpaye ni shukuru le wa huwa a ammu min alhamdi o contained alhamdulillah eh <laughs> eh alhamdu ha shi alisan wal qalb ama shukuru shi lisan wal janan wal arkan akide ulitafi ni muta al ama ojejmale muta alikon mamuda tsɛlɛ kɔli matse connect kpɔla mache matse kɔli tɔla ma ahasu minhu sɛbɛban taki wɔn neto nɛtɔ e ɛlɛ tunyɔla ma gɛ tse ni sɛbɛb ekeya ni alihamdu tse ni sɛbɛb ekeya ni asukuru lianahu yakunu fi mukɔbilɛti ni'imati eh, lianahu to dohun lɛ yakunu fi muqabilati ni'mati yamudu ima ki ni'ima ubolojo ni ima ubola tsenku bole ojo ki kpejure kanika shukran lillah alhamdulillah ejejun ya chini kichi, tsenke he bodun yi tsime ehun melu ohun etse bakatete bi ejenyojo kpae lisan kpae kolbu kpae jenan kpae arkan aloko ngbade walhamdu amma yani alhamdu a amu sababan sababi a am alhamdu òun tẹtọ́tú èyí ṣokòrò lẹ́gẹ̀ tódú iṣẹ́ nǹkan gé ẹ̀hìn súra ẹjọ́ dúdú ìhà alukur'an ọmọdé chane alhamdulilah súratul káàfù gẹ̀ẹ́ alhamdulillah amsura kumaru chana kpai alhamdulillah shina amsura kumaru kpoji kpai alhamdulillah subhana rabbika rabbil izzati amma yasifun salamun alal mursalin walhamdulillahi rabbil alamin wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin to oje lele a amu sababan onwo sabab amado sabab sho opan ohun iwatule gbade li anahu yakunu fi muqabilati ni'mati todu alhamdulillah yamuda ehele kojo chiume ehu pejura dika baka pejura ele ni'mati ele ojole wageri ha pomuna on yadi alhamdu ana dika baka weko bakojo hen chien o ojo na dun waye shukran to ama pameni alhamdu ɛn cikin wɔtsi sɛbɛbu yi kati alhamdu maka ka wi dɔnu mune duni ma tsɔ jɛnɛ fɛ lo katiti ama shukurun ɛtsɛ nike kawo ne shukurun lɛka ama ɛka kina alham alhamdu lɛka shukurun lɛka ɛha ama ama kpali irab ɛtsɛ gbiti kɛli ŋgbo kumadu akini kɛ kawo akini alhamdu laka a'a ah, ah, sai dai alhamdu lillahi amsa shine ga kini shukran laka amma fa bainahuma umumun amma gbadi ma meji ma se contain ma se tetotola ise ne we ki ki aji alhamdu pai shukrun amma wa khususun ya won se yukoge dauka hele one maka wa kini alhamdun khususan na winshi wi rabbil alamin insha alhamdulillah rabbil alamin wajia inwachi wa hmm? wajihia alwejun wajihia shiko wajihiyan alweju ki alewa ejun le yajitami ani fi madatin ya shedama ehi maa dẹ́tì ihò gbalagada ahun ẹ̀hún kuma mí ní ìṣe ògbéde àmọ́ gbéde èékì katiti ma títí màá tiwọn ìyàṣẹ́nu gbéde èékì tí ọjọ́ sọ́mùmà onẹ̀ ẹ̀nà rẹ̀ jùkọ́ ṣẹ́nu gbéde èékì tí ọjọ́ sọ́mùmà taki ẹ̀ṣẹ̀ e onẹ̀ anishkuruli wàlíwàlí dẹ̀ ìka ẹ̀hún wọ́jọ́ lulẹ̀. shukurun la thumma walidayka wanci uh, madati wa yanfaridu kullu wahidun an akhar fi maradi fi madati ko ni dole ko ne dole idu on shi alhamdu pa shukuru madate ma chukuno bekeji te iṣẹ́ ń kọ̀ gbálàgàdà ń lìá iṣẹ́ ń kọ̀ lógbò ń lìá. òun ṣe àkíní alihamudu ìṣẹ̀yìn kọ́tọ́ ọjọ́ ka títí ṣukurun ẹni kí ní àmà ọjọ́ wọn àti yorùbá ta ṣe nẹ́wọ́ èkìtì ṣukurun láàyè awọ́lẹ́n túmọ̀ ṣukuru wọnẹ̀ yàṣẹ́ ni ó nẹ̀ dàgbà àmà pàmẹ́ni dàgbà kò nẹ̀ kí mọ ọkọ̀ du ó nẹ̀ ẹ̀ mọ́dù tì ní du ń ṣe ṣukuru la taka ṣùgbẹ́dọ̀ ká jẹ́ ṣùgbẹ́dọ̀ ọjọ́ yẹn ká ọjọ́ kí ọmọ yẹn taka ẹ̀ ṣe o ẹ̀ kì To ama dẹ̀ im àmọ́ àmẹ́ni ìmdàchi àkíní kẹ́mùdù tẹ́jú gèdè èyí ṣukuru láàhì gẹ́rù malfuzan ṣàkẹ́ wọn kà palo ẹ̀dù gẹ̀ ẹ̀ńṣú màá di ehujú ohun ayé alikọ́lùbù wálẹ̀ dẹ̀ ẹ̀múgbèdè ju ọjọ́ náà ẹ̀fẹ́ tó takọ́ ọjọ́ dòyìkú ẹ̀ náà ẹ̀kì dọ́kọ́ ẹ̀ takẹ́ ẹ̀dùgbèdè ohun ní kòkè bẹ́lẹ́bẹ́lẹ́ má ṣègbèdè wone ẹ má ṣègbèdè ọjọ́ ta. kọ́ọ̀lùhù ahìyẹ alhamdulilayi dùn ánà bàbá kọ́ọ̀lùhù wasallallahu ọ̀kàtí kanáà ojú wọn ala muhammadin sallallahu alayhi wa sallam ilé ọjọ́ kìtó já muhammadin wa ala alihi gbàmù gbóyún wasallam gbẹ́yọ̀n ẹ̀hún tẹ̀tẹ̀ ń rẹ̀ asẹ́kù má kí làfi màánà ɛn kì tsɛn kì tɔrɔ kò le tsaka ehe salatu ikuma tse salatu lahi ala abudihi òun tsi akini ɔdze na ɛfɛ yolo etsi salatu wa dun ɛn e tsi salatu ke yaka wa kpɔ ayi dɔ dze maa ho buhari pasara ɛn eh, salatu lɛ buhari ìṣègbàdì sinwó rahimahulahu ta'ala an abi aliya kubu abi aliya kɔɔla sọláàtù láàyè sọláàtù yọjọ àlà abùdìhì wá dùn lẹ ẹ̀hún sì sẹ̀tẹ̀ sọláàtù yín sẹ̀nà òhu àlẹ́ yìí ọjọ́ náà fẹ́ ló kí jẹ́ yín wá dùn indel malaikati ngba malaika uyenyo ojo kojo chi ya nabi sallallahu alaihi wasallam ngba malaika ohun jodu as-salat inna allaha wa malaikatahu yusalluna inna allaha wa malaikatahu ko táwọn lẹ́sí fẹ́tà yìí ṣe inna allaha wa malaikatu yusalluna ala nabi sallallahu alaihi wasallam ya ayyuhal ladzina amanu sallu alaihi wa sallimu taslima to da bale mana salat on shi alaiki buhari baya kini sana'uhu alaihi indal malaika ujenyu kojo jenyu anabi sallallahu alaihi wasallam umba malaika wa kararahu ibnu qayyim ibnu qayyim wa shi repeat kola kidege rahimahullahu ìrẹ̀pìtì wọn dún mányú gẹ̀ ọmọnyé ibùnú kẹyìn mẹ́ni wọ́nẹ́sìrìhù bàtì kọ ọjọ́ náà ẹ̀fẹ́ olókè wọn dún mányú gẹ̀ ohun tí ojẹ́nyú ọjọ́ bàtì kọ anibisalallahu alayhi salam kọjá náà ẹ̀fẹ́ ọláchi èyí ọmọ akọ yìí mọ̀lẹ́ fi kìtà abéhì dé òrìta fi wọn méjì jẹ̀lá olùfahàn pàì bẹ̀dá olùfahàn nfọwá ìdì amódólítà fi méjì ṣe ṣàbẹ̀rẹ̀ jù mọ́ kultu yana wuce ka wa kadi yuradu ene kai eh ene kai eh kultu abdurrahman ibn hasan on kai kenga kini kultu ene ki akolawa gaigede won akai ki ene uche ka iyo o ma go yimu che kotu on kultu ai yani gbola ikachaka yake wakadi yuradu biha addu'a yani chen kamola yadu dama madi salatu ge etawun ichini kiwa kpare maana addu'a addu'a as-salatu addu'a kama onuge momi hadise undu age kama fi musnadi da kide musnadi Ana ali ikma baku wa ali ibuni abi talib radiyallahu anu kama kini hamisa abi kuma gbadisi kuwa ni mahali yu dɔmɛ inu kpodum adisi lɛgɛ mɛrufu an ite gbogbo na tugba nebi gɛgɛdɛ adisi idu kisi mɛrufu an si sehihun sallallahu alayhi wa sallam radiyallahu anhu yani almalaika tutusalli ala ahadikum sɛdina aliyu gbadisi wa yani almalaika maa ci salatu wɛnɛ duwe hume na kɛtɛ salati tanu hadisi ya kan mamin salati le ma fi musallahu inde kuna ki musallatu ishe kuna gugugbo kichowole chenke ho chipa ke nko gugomo ke chama azkar waridu an rasulullah sallallahu alaihi wasallam amizikire kuma gba ku gbade bi sallallahu alaihi wasallam edukeli ni eladu kpogun ishe nke gugomo ke chi ke ma hu salama pa gburu ke ku torodan yana mala'ika ma na ci salati ya eh? amma ci salati la yake allahumma ghafir lahu salati dai ai mace ci addu'a mace warhamhu ojo mu dubban e eh, aleji momi en meji ka mala'ika ya ce wa nabi sallallahu alaihi wasallam yani salat eh, addu'a mace win salat mace win addu'a ya lace ohun àpèkìdẹ́ ni idábẹ́lẹ̀ lẹ́hùn mọ́dọ́ asọ́láàtù àdúrà o ama ewa kachi une awa chadu wa nebi sallallahu alaihi wasallam oje na efe yolo enwe ya chi anebi adu ya chi ohun eh oje enyu ya chi ohun ke patiko oje enyu kojo di anebi salati ya chi ohun le Atikwa anebi kojo na efe lo chi salati chi ohun le ama ama awa ha enwe awa chi anebi adua ewa adu kachi gbene duo mu ne asalatu awo na enugo achi salatu ole ya nugo be wo na eleku ma cho o be ki chabele de o e o le ma che won le ya salatu de e ma che won e ho le adua chabele asalatu ewa gba ole wa chadua ama yo je na fe lo sana ullahi ala sana uhu ala abdihi wa nasrihi ijana rajoko kɔluhu wa ala alihi eke akini wa ala alihi lɛ kpami bonyi lɛ ɛn e tsɛtɛ ali muhammadin ama ŋini kewu ali ha ami family ŋu ka titi bɛki ali muhammad tsɛ gbɔdɔ amu na etsi yanni ɛdi wo edzo ko tɔ ayi ɛn e ma do ali ati ba ahu abo duu kumamu dame anabi muhammad sallallahu alayhi wa sallam ci ami ali muhammad ma ci ala dini ide ku ede ami be kuma ali ba dini anabi muhammad sallallahu alayhi wa sallam ali muhammad de nasu alayhi imamu ahmed imamu ahmed yemi nasi kidai imudwa imamu ahmed mado al imamu ahli sunna wal jamaa kuna wa alayhi aksarul ashab o kidai ge òun à ó jí làmì sàbẹ anabi sallallahu alayhi wa sallam òun mà wọn kà ọ̀n ṣe àkíní àlìhí ṣàmì bódú kùmà lè bá níbi muhammad sallallahu alayhi wa sallam àmà ahalibetihi dọ́mọ ahalihi àwọn dọ́mọ ahalibetihi ṣàmì fámìlì ń gẹ̀gẹ̀dẹ̀ àmọ́ yà ń pamọ́ máa ń pabọ́ lọ́pùn ama contain ahli bait máa kí ni ahli bait ìṣojú yí alihi àmọ́ máa ni alihi ṣọgbọ́dá mùsùlùmí kẹ́lẹ̀ bá àdínà níbi muhammad sallallahu alayhi wa sallam ahli bait hi jàmí ìbéhùn yéhùn fámìlì wọn ọlọ́pùn dẹ̀ lánàá ìwé jùkọ́ tọ́ ń gbà dẹ̀ wọ́n àlàáhà za ó jẹ́ kìdẹ́ wọ́n àlàáhà alihi lẹ́ fayeshmalu sahabati ishe contain ishe kumola kpɔ gbɔda misahabi tsaka wɔgɛrihum ishe tsa misahabi katete no gbami bomu nɛ kuya misahabi gɛ minel mumini na kuya mi mumini ɔjɛ kuma ɔtɔ huma to olùtàbí gɛgɛ takate ne tunyi eke tsika mɛ akini egbɔrɔ wọn agbɔrɔ alo kodun wonci tauhidi kitabu tauhidi littafi tauhidi kitabun musdar ma ki kitabun ci musdari ce yau ci musdari ka musdari ka kale gudu le eh aha yes awa ya ce hulun ma ubalo ne yani an shi musu dari an shi musu dari alisoma da shi family ọmọ alonso musu dari ohun tí ẹhun kì í ṣe ẹhun ká títí kẹhun wéwé adó òkèwọ̀n ẹhun ká ẹ̀ ṣe a máa kà mẹ́hun wéwé yà nà ẹ̀rọ ẹ̀djúmẹ́ náà létí kẹ́hìn mẹ́mú dàbí yẹ́mọ pípì musu dari ẹ̀hẹ́n kúmọ̀ ẹ̀ṣẹ́ la kìí ṣe olólẹ́kì kìtàbù màkàyín kìtàbù ṣe musu dari ṣe ama ami family ha kutubun ya kutubu kitaban wa kitabatin wa kutuban kwehi kitabu chaka madoko e nerwe juma ko musdari <clears throat> de family hunde family kitab kutubun ya kutubun kitaban wa kitabatin wa kutuban aloko eh? wa mudarul madati ala jami'i ìṣẹ̀lẹ̀ daka ọ̀gbalagada àwọn lẹ ala jami'i ó jẹ́du dàmáhùn wa minhu pehùn maka tẹkutubu bẹnu benu mina mo ma ẹna bẹ́ẹ̀ tẹkutubu makọ bẹnu fulanu makọ benu bẹnu fulanu àbí kò makọ tiẹ̀ náà ha wò ya mami tẹ kutubu mamu da ayi ma tsi na ha wa ni pẹ ka tu ye ŋu ni tsi na ŋu tsi mama kini yẹ kutubu nu tsi mama kaki yẹ kutubu nu kitsi tẹ kutubu ma ka ali na hu ma dɔ jɛmu o mu anes jɛmu o mu ko ana malima jeli amina hu lɛ ìzẹ̀jì tẹ́mọ̀ uu ọ̀nchí akíní ìtsẹ̀hún kò máa dzéjú ìtsẹ̀hún kò máa dzéjú kò máa kọ́hún o máa dọ́ akíní tẹ̀kútùbù mamudu ọgbọ́dún máa dzéjú máa lẹ́ mamudu olè tẹ̀kútùbù wọ́ kùtẹ̀ ìbẹ́tù ìtsẹ̀hún kò máa dọ́ kùtẹ̀ ìbẹ́tù gẹ̀ kùtẹ̀ ìbẹ́tù lìjẹ̀má àti xọ́ìlì pé àmọ́ jà nyẹ́la mẹ́tí màkà mọ̀jà yẹn la tí a mọ̀jà wíwí màá tsi anyi la iná nẹgbẹ́ anyi la tsi ni kinu nẹmẹ tẹlẹlẹ ayi amɔdza du kuma ma tɛlu le nu ma dɔ ma amɔdza kɛkɛ òun yẹn ni ɔkù tẹ bẹtù lidze ma atẹlẹ xayil amɔdze yẹn anyɛ la amɔdza kuma dɛ gbɛ ma dɔ ma kàkí kù tẹ bẹtù ma kɔ abe gbɛ dɛ amma a can kuma wewe ha ta kutubu yana roji mako kitabatu alkitabatu bilkolami máa kí ní alkitabatu ẹnwé kọ bilkolami pa alikalami lèyí tì máa ì kẹlímaati èyí kẹ́ máa mi kẹlímaatu dàmá wọ́n huruf kwami harafu wọ́n sẹ́ máa kitaabu òun lẹ́ máa dọ́ kitaabu ìṣẹ́ ń kẹ́ máa ke mu ke mu kɔla e kɔla kɔta nɛ ke wɔn mi arɛ fi do mɔanyu maa do ame ŋu lɛ ke kɔlɛ akini <clears throat> ke kɔta nɛ ɔta kita lɛ akini kita abon maa kini kita abon ɛtsi kita ab òun tse ŋu bi kidu ke wu kɔ ɛŋu e kɛlɛ akɔlɛ etsi drɔyin ni tse no wò kɔla kpa yi hã rɛ fi wò kɔlɔ wɔ mo mu kɔla ŋu ɛkɔ. E alùkẹ́ wokɔ lɛ lɛ ɛnu bɛ du kɛkɔ ki kɔnten wokɔ la kwami arɛvi lɛ odun tsi kitaabu nitsɛ nkɛmu nɔ abɛ ndi kitaabu lidzɛm lidzɛm ihi ma wɔda alɛhu tó dɛ nkuma dɔ kitaabu yi ɛnu ekɛ kɔtɔ lɛ ili adzedu gbɔ katiti mɛ tɔ tɔhidi kitaabu tɔhidi tɔhidu nɔ an tɔhidi tsɛ tɔ méjì lamukin tauhidi fil ma'arifati wal isbat tauhidi ka once ma'arifatu ihe ọjọ na efelu ma wal isbat kpai ọjọ na efelu idomo e emo kila domo onwachi ohuwa tauhidi rububiya ilaci tauhidi rububiya wa asma'u kpai asma'u wa sifatu kpai sifatu rububiya an wa kali tohid rububiya cɛn wa ka ɛdɛ rububiya tu cɛn dɛ onɛ iyɔjɛ nɛ fɛ yolo asima ohun basamudu ekiya jɛ kiya senu jue ohun wɔsifa tukpamu jue ohun wɔtɔhidi fi tɔlɛbi ɛkeji ohun tsi tɔhidi yi eki dɛ tɔhidi no ani ɛtɔka dɛ tam wɔtɔhidi fi tɔlɛbi bai ete tauhid ete na nku bojo wal qasdu be dinia e be pe je na fe lu katiti ise na nka domo ima chugbo je na fe lu katiti ninu bodu kuma te ni ko ni ene du ki hen wele te ni ku gbe na mu na imu de mu shiriki na be unta eh eh ugbonu naam ẹhẹn wáyẹ̀wò rẹ̀ ẹhẹn omi ojú àlè ọ̀bọ́dàmẹ̀ wọn atsolu chaka ẹ̀tsẹ̀ nkẹ́dzi bẹ́ẹ̀nu kẹlẹ́tugbẹ́ ń kà abẹ́kẹ́nẹ́ kà ó domi lọ́wọ́ wa ọ̀dọ́mi sírìkì ó ẹ̀mọ́ máa domi ké ń mọ̀kùmá domi ní ẹ̀mọ́ domi ń mọ̀sírìkì ọ̀làfíà ẹ̀mọ́ làfíà domi ké ń mọ̀sírìkì àmà ẹ̀dọ̀wọ̀gá mi ń ɛna dɔlavia ɔla tsɔdze na eƒe wolo owu kɛnɛ ka mi kɔdzɔ dɔlavia ɔla ŋu lɛ ɛnɛ ka wo mi yamu da dze le ŋu egi atsa bɛ lɛ ŋu tɔhi ɖevi tɔlɔ bi wɔlɔ kɔsudu bɛ ihe dɔɛ tsɛ ma kuma ihe dɔɛ kpana ene ne du kuma lɛ mɔ ŋtsi ɔdze na eƒe wolo wɔhuwa tɔhidu al ilahiyɛtu wɔli ibada ilayi tɔhidu fi tɔlɔ bi wɔlɔ kɔsudu yi òun ṣe alìláhìyẹ tó lè ìbàdà àti kọlọ alìláhìyà gba ìbàdà ẹhùn tọlọbì wẹ́ni nàkúdàbí tó jíhùn gẹ̀ wọ́n tòhídù nà àn tòhídù ṣẹ̀pẹ́rú méjì tòhídù fi má àrífẹ́tì tòhídù èé e mọ́jọ́ wọ́lì ìsìbáàtì pé èé e mọ́jọ́ dùgbẹ́ òun àtsẹ̀hún dúkọ́jọ́ dọ́mọ àlìsìbáàtù. والمعرفة onchi wa huwa tauhidu rububiyya wa asma'u wa sifatu tinya den ekeji wa tauhidu fi talabi bai tauhidi ete na wenwe ete ni wal qasdu bai icheun ka echeun enwe min ene min pe won ka echeyin jeng mecho bugiyatu muslimina qasdu ghairullahi ma'allahi fil ibada wa qasdu ghairu lahi faqat yana do je mamin pa qasdu mi ba to o chuchu ichi e we ka ichi le emi ni ya edu gbejuro je na fe lo kidan mu nen ilele wa huwa tauhidi al ilahiyatu wal ibadatu en shi al ilahiyatu ka kile gudu pa ibada ɔsi akini alilahiyatu ohun tsɛnɛ kɛnɛ tɛnɛ du ahɔlɔ nada gbɛdɛ ŋu alibadatu ohun tsi kɛ amidɔna lara rɛ ŋu yina do yi mɛ ko tohi de lɛ dɛ tohi de lɛ ohun tsi atɔlɛbu wɔlikɔsudu tɔ ɔlɛ kí wọn ka yi kɛ yadu kɔlama kpaa kɛ kɔɔla alamati bunu kɔyi mu rahimahula ibùnà kọ́yìmọ̀ jòzí ọjọ́ kí lójúmọ́ mi ṣe kà wà á máa tọ́hìd ẹn kò máa dá tọ́hìd yẹn ni wà á máa tọ́hìd lẹ́dí dà á ti lẹ́yìn rọ́sùl tọ́hìd èkó àmọ́nútsọ́ ọjọ́ dámì dọ́nà ọjọ́ wéhùn òun dẹ́ wọ́n náà zẹ̀lẹ́ ti bìhí kútù ka máa do lítàfi rọ̀gbú ojúun wọ́hùn ànáwó àn ìlànà kò tẹ̀ pẹ́rú méjì gẹ̀ tọ́hìd fi máa rìpẹ́tù wọ̀ ìsìbáàtì wọn àkàlẹ̀ kúdù háyẹ̀lẹ̀ kí nàdúró jí kó wato irabi-rabi dai na'am na'am wa tauhidu fi talabi wal qasdi imu da go pa ko le haile bagi sha haile den to fal awwal tauhidi ibnu qayyim yi ki asha birjuwa o kan yan fal awwal e jodudu wa isbatu haqiqatu zat rabbi ta'ala wa sifatihi wa af'alihi wa asma'ihi huwa isibatu hakikatu ọ̀nṣẹ́ akíní kẹ́ mọ́tsòtsi ọjọ́ náà fẹ́ lọ́dún gbẹ̀yánẹ̀ isibatu kẹ́ mọ́dún kini kani kani? zaati rọ́bì za onugonugo yi odu makini odu onugonugo yi odu kẹ́ màjáná kíni odu domo, ọ̀nṣẹ́ akíní ọjọ́ dọ́mọ tààlà yàtsẹ̀ tàtẹ wọ́sifáàtì ẹ̀wọ̀n mú ju ohun dùn tàtẹ̀gẹ̀ wọ́n àfọ̀ àlì yìí kpàmù kọ́lọ́hún wọ́n àsìmá ìhì kpàmù ọdún wọ́n tẹ̀kẹ̀ líìmù hu kpàmù kọ́làhún bí kútù bì yí kìkà kpàmù òlítà fi hàn ẹ̀wọ̀n tí kàmá kpàá kìíní alukur'an kẹlẹ́mùlá sẹ́ńkẹ́ gba alukur'an kọ́lọ́jẹ́ gbalẹ́ kọ́lọ́jẹ́ alukur'an ṣe wọ́n tẹ̀kẹ̀ limuhu bi kutubihi kpawo kɔla kɔdzana fi luka kpamo lutavi ŋu wɔtɛkɛ limuhu limansa amini ibadi kpawo kɔla ki ŋɔ ka kpɛnɛ kere amadun one in one ìṣẹ́nà àdọ́jẹ́ ìṣẹ́nà àmàdọ́jẹ́ kọjá náà fi lọ kọ̀là pàmà ẹnẹ́ anabi musa wakallama allahu musa takalima tɔ ama mi dɔna kibɔ ojo kola wɔn lalu olitabi wɔn tsi wɔ takalimu hu bi kutu bi yi ɔgbɔdo atsaka ɔjɔ tsi kɔla wa ohun tsi alukur'ani kagba yi okɔla ɔjɔ dɛ ama wɔ takalimu hu limansa amini ibadi yi wɔn tsi kɔla wɛnɛ pireju gɛ mini ibadi yi koe ha ma tani bi musa alayisalaam wa isibaati umumun kɔdɔ ihi kpai ɔgbɔdu ani kɔdɔ o ɛnkɔjɔ nwa kìámɔ ɔdutɔ ɛmi mani du akini umuman yatsi o jɛnɛ du ma akini ɛna bɛ se ni immunity ɛnkiligbo kɔdɔ o ɔjɛnɛ fɛ yi lon kɔdɔ yi ɔjɔ ka ido jɛni yi no yi dɛ ma bɛlɛ nɛni lɛ dɔmɔ kìma imani bukata eyi bi okun ɛni kimati ton kɔda ɔdze ɛdze ɛnɛ du kitsi adu kodzi mɛ ɛdɛ tse kitsi nugo kana gbɔ ɛdɛtsɛ ekitsi abɛ lɛ nu ne e dɔdzɔ mi edze ta kima gbɔ che ta mɛ ma do da ma do da ta nɔ dɔ da ɛnɛ kitsi yi ŋutsɔ dze nɛfɛ yelo ɛnɛ ma la tsi ŋutsɔ dze nɛfɛ yelo wɔ kɔdiri hi kpai oyi kpom wɔ hi kpai ɔkaŋ gɛ wakad afsaha alquran yana gbọdọ kọla kidai kọn kai alquran ṣe ṣàbẹrẹ jùn an haza ó jẹ ọlẹ kidai no injẹdu amẹtọhun amẹtọ amẹtọhun wewe jẹdu ṣe ṣàbẹrẹ jùn gbali alifsahun eki ṣe bẹrẹ jùn nana gama fi suratul hadid abẹrẹ jùn ilé suratul hadid wa suratul taha ba suratul taha wa akhiru khashiri bọ́ ayò títàlá suratul hashiri wà awwalu tanzil báyé jó dúdú ehi hami tanzil èyí suratul sajadati wà awwalu ali imurana báyé jó dúdú kìlẹ̀ suratul ali imurana wà suratul ikilasi bí báwọn dẹ́bẹ̀ kíyàwó bikamili ha gbogbo suratul ikilasi chaka tauhidi kìlẹ̀ yà kàyè wà gẹ́rẹ̀ zálika gbẹ̀hùn àbí kìtsọ́lì jẹ́ ọ́ ayetaki masamẹ́ntì do wa wẹ̀ nínú agòkè ọgbọ́dọ̀ mi sùrà kùmà tsílẹ̀ wa yẹ nàtẹ́jà ni gbó kọjá ní fílù kọ́là tọ̀hídì uh, next mẹ́jẹ̀lìsì èyí kò ẹni kéé dúdú hù ẹ̀dùá èyí kò ẹni kéé dúdú hù sùrà bẹ́ẹ̀ gbó kọjá kọ́là tọ̀hídì ẹ̀wọ̀n ọjọ́ kàmí tọ̀hídì ẹ̀wọ̀n akọ́mọ́lẹ̀ èyí hakikatu zat rabbi ba e rabb mm. to no isani ẹtú yẹ kejì no isani ẹtú yẹ kejì ma tadamantuhu suratu kuliya ayuhal kafirun ohun tí ẹnwé kí suratu kafirun a contain kí kómọ́la cema ki suratul kafirun cema ki qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun on ce al ibada ba la a'budu ma ta'budun wala antum abiduna ma a'budu wala ana abidun ma abadtum wala antum abiduna ma abudu ina bala ha kum dinikum waliya din eh kuliya da وقوله تعالى باو كل جنة فيولوجي كيا كاجي قل يا أهل الكتاب قل كما كن يا أهل الكتاب أم أهل الكتاب تعالوا مليا إلى كلمة واتيه كلاكا معناه مليا كلاكا كا كلاكا بيننا وبينكم eke ama gbade wa kpa medu tse gɔ ɛnu tsi kɔlɛ ke ala na abuda ilala mahal shahidi da kul ya ayyuhal kafiruna la a'budu ma ta'buduna eh ya limrana an la na'buda illa allah akira da ne dun shi wajen fe lokati ti wala nushrika bihi shay'a aki adan duwa dago po wajen fe yulun wala yattakhizu ba'duna ba'dan arbaba min dunillah uchekawa ki amu ogulu aduchi arbaban yan ce fi arbaban eh? arbaban amodu rọ́bù chokade arbaban chamọwọ akimamu wadu chiondu mindu nilahi nubi ọjọ na efe olo nkichi ọjọ na efe olo katiti ohun tí ó dùn yìí fàyíntẹ̀wẹ̀lẹ́wò ìṣẹ̀ǹkẹ̀ ọmọ adọ́ pọ̀kú ló ṣe àdú fàyíntẹ̀wẹ̀lẹ́wò ṣẹ̀ǹkẹ̀ ọmọ adọ́ kùmà kọ̀.

ma a abudu barakallahu fik aha ita kpame ne duki wọn lé ibu kibi ẹlọ múnẹ gẹn wúwo gẹn báyìí aha báyìí wọlé ẹdín wọ́n tẹ́ wọ́n lọ́wọ́ títí kún mẹ́kọ̀ lọ́kùn dínú kún wọlé ẹdín ọkùnrin ṣáàlùbíà náà mùsùlùmí. náà wọ́n àwọlù súrẹ́tù tanzilul kitab kpari uchane súrẹ́tù hami tanzilul kitab wọ́n ákìrù ha bó ti taláhùn wọ́n àwọlù súrẹ́tù mọ́mìn kpari ẹjọ́ dúdú lé súrẹ́tù mọ́mìn wọ́n wọ́sọ̀tì ha kpari méjì hùn wọ́n ákìrì ha kpari òtítàláhùn agbakiri ọjọ kí ọmọ ẹyàn ẹlẹ ọ erifẹ kí arif dáama wàṣẹ kàmẹlẹ wúru akíní abodu kumadudɔ sunna dawa sunna ya bajɔ yi ayi olu tabi kidɛ o ma kɔtsɛ ko ina doa ina da disiya yawon da ya alukurani ya hujja dɛ wọn awɔlu suratul araf kpaa yɛ jɔdu kpe suratul araf kisha ela agba abele nke aka ele abele de wa akhiru ha gbo titala onge wa jumlatu suratul an'am bo gbodu amaya kide suratul an'am wa galibu su suwaril qur'an ọ̀pàkọ́ wọn dẹ̀kẹ́ ni wọ́n gáàlìbù suwọ́rì alukur'ani ó jí lami sura alukur'ani ké ké yẹni bẹ́ẹ̀ kúlù sura tufi de ọ̀gbọ́dọ̀ sura dúkìdédé alukur'ani fọ̀híyà mutɔdɔminɛtu le nɛw itɔhe ɔgbɔdun tsaka le sekitsi dalu wunyi ɔlatɔhe de sura du kɛma tee medina tee maka dɔgbataki dɔda du ɛtse kimɔdzɔ dun ɛta dɔgba ɔda du kuma duɛ tse kuma mɔdzɔ dun ɛta ɛhun tsiki ami ama akpada imɛni ɛhun du dagbaki tso ene onele ahɛ ne edzo ɖuɖu mi tɔhi ɖuɖu ta wami hudza do akɔe surati yusuf adike gba kabo meji ma nɔna ma ka anabi yusuf ki kɛtɔ nalɛ wɔma anabi yusuf yɛrɛ kɛtɔ nalɛ wɔma tan ama yi nene ma wɔna natsaka ma ma wɔna kuma na kaŋ ama ma ne yika ka anabi yusuf yɛrɛ kɛtɔ nalɛ wɔma gbogbo gbogbolo ɛwɔ anabi yusuf do tsanɛ yasa heba yɛ sigin a arbabun mutafarikuna khairun. amillahu wahidul kahar ma ta'buduna illa asma'un sammaytumuha antum wa aba'ukum ma anzalallahu biha min sulhinil hukumu illa amara an la ta'budu illa iya zalika dinun qayyim anabi yusuf hiwa zai gida bo mata take aka mene amma ahadukuma fa yaski rabbahu khamra wa amma akhar fa yusallabu wa ta'kulu tayru min ra'sihi n'aka ka ni he ikwe ka yi no isha bele da degen aka ne bisotin na kulli al amru ladhi fihi tastabtiya ide ki che we ka me kai o jo de leche pa me ni no na o me ni no na o no o du ma ho na ma ma o withdraw dan shen ja be we ka be ka ma ni no na le dugen ane bi yesu ye ni he kulli e, al amru alladhi fihi tastabtiya e we kuma ni ne we ma che ga ho da o che me linau itohidi ogboda misura chaka kidi alqur'ani cheto tohidi shahidan bihi agbijali tohidi da iyatun ilayhi adudo wi oji tohidi fa ina alukurana, yani alqur'an ichan an kidi koji awon uh, buka chana buka tubukana al intahala atini kuma dejugo nyonyonyo todu liiraba li alqur'ani lẹ́yìn kí qur'ani contain ya máa jẹ́ e e e wa máa yẹ ó lè dẹ́yà kí ni ẹ̀hún ṣe alqur'ani wẹ́lẹ̀ ẹni kọ̀lọ́ ọjọ́ ìtàpamẹ́ lọ ọ̀hún dẹ́ mẹ́nẹ́tì dáka ní yàkí ni ẹ̀hún ṣe alqur'ani ẹ̀hún màmí nípa alqur'ani fẹ́yìn alqur'ani ẹ̀hún alqur'ani ìmà habaru anilá ẹ̀hún kìdéhùn ìmà kìchìnà báàlì kúgbọ̀ ọjọ́ wa kẹrẹ̀bùwa wọ́n asùnmá ìhì kpamu do ɔjɛ na ɛfɛ yolo wɔsi fatihi kpamu dziwɔ ɔjɛ na ɛfɛ yolo wɔ afɔ alihi kpamu kɔlɔ ɔjɛ na ɛfɛ yolo wɔ akɔwɔ alihi kpamu kɔlɔ ɔjɛ na ɛfɛ yolo ɔgbɔdame kumatsoli wɔhuwa tɔhidi tɔhidi la tsi gbɔdame kumatsoli atsaka yi ɛnke alukura ni akɔntini dɛ alɛ mii eyi le mia bɛ alihabɛri abɛ kekuma dunaba li wa wɔ da'awatu ila ibadati imana dabele en kidi alqur'ani imudi enwe madu ne odowachi ibada ojene feyulu wahadahu onka titi la sharika lahu kimani kejin narulele narulele dama na ruwe juba ji kamera kene kimana rujin ne kidi da stop wa kada bi repeat ge wal khal'u alukọ́ánì gẹ̀ ẹ̀hún kì kọ́ntẹ́n kó nà kí mu wọ́ máa yọ ọbẹ̀dùnmí dún nìyí kó ihe ọgbọ́dọ̀ ń dún kùmárà rẹ̀ ń bí ọjọ́ nà ẹ̀fẹ́ yìí lọ ẹ̀hún má dá alukọ́ánì dẹ̀ <clears throat> ẹ̀hún kì déhùn kì akọ́ ayé dẹ̀ kó nà kí mu wọ́ kó ihe ń dún kùmárà rẹ̀ ń bí ọjọ́ nà ẹ̀fẹ́ yìí lọ ilẹ̀ nugo gẹ̀ wọ́húwa tọ̀hídì ìrádẹ́tì tọ̀hídì ìrádẹ́tì e ìhà ilẹ̀ tọ̀hídù alẹ́míyàn alhabariya ìhìkìdẹ́yìn tauhidul irada yana reju tauhidi ira iradi ko tauhidi iradi tauhidi yake mi na ọjọ́ nẹfẹ́ ló ka títí atọ́lẹ́bí yake àṣubọ̀ ọjọ́ nẹfẹ́ e ló wọ́n tí nẹ̀hún kó gẹ̀ ihe alukwan lẹ́gẹ̀ wọ́n ìmà amuru ìmà adábẹ́lẹ́ ni imú dọ̀ ọ̀dà wọ́n náà ìpà e ókè náà. ɛn kìdí alukurani dɛ ɔdɛ idu alukurani adɔ dɛ n'atsɛ wọn abɛ tó kɛ nila da wọn nahawi yàn kpɔ n'anyɛ nuka dɛ kɛ kpɔ nɛ wọn abɛ tó du kɛ nila da gɛ kɛ awɛ n'azaba wɔ elizamu hi ɔtihi kɛlɛ awuatsi yàn lè bɔdzi tsi pio hi wɔ amurihi wɔ nahayihi kɛ awuatsi yɛ lè bi amurula wɔ hi yàn nà ɛdɔ edzuba. ọgbọ́dọ̀ ìṣakalẹ̀ fọ̀húwà hukuku tọ̀hídì àmì hákì tọ̀hídì lẹ̀ màkì tọ̀hídì wọ́n ṣe ní hákì òun rẹ̀ tẹ́ǹpẹ́ ní tọ̀hídì mẹ́ẹ̀mí hákì òun dùn àgbọ́dọ̀ kùmàtsọ́lẹ́wà ti hákì àmì òkọ́ àmì hákì tọ̀hídì lẹ̀ wọ́n mú ká mi láti yìí òun á di tọ̀hídì nẹ̀ pẹ̀kọ́ rẹ̀ láti tọ̀hídì ẹ̀ kí pẹ̀kọ́. ochichichi kechikọlọkpai amru wọnahai wọ elizamu bitọ ati amurihi wọnahaihi omunege kiwọde eh, eh, ya wọ ima khabarun an ikirami ahali tauhid alkurani ge ya wọndi na bali wa ojima kami bo kuma ni ne ojima yolo duniya kpɛŋ kuma tse ma todu tohidi kuma ne lɛ eho duniya alahu akubar akukura na adi na ba le wa abo kuma ne tohidi eho duniya ɛŋ ma tse ma ɛŋ ma kabiri tse ma ɛŋ abo duniya ɔbata ɛŋ ma du ma akukura na adi na ba le wa wɔma yukurimu hom bihi fila akira kpɛŋ kuma do do dzi ma ɛŋ ma ɔjɔ na ɛŋ kalukura ni kɔnteni tsaka ma tse lu wa ye ɔgbɔdi lɛ tsaka lɛ wɔhuwa dzeza otohidihi yẹlẹ tsi jẹza o tɔhidi dɛ eh. emi ɛlɛdzala kí tɔhidi ìṣe ni jẹza dagolo kí tɔhidi ìṣe ni hokokan alẹgudu ha yẹlẹ wọ́n ìmọ̀ ani ahali shiriki alukurani àwọn na nabali wage, gẹ̀ ó já mi bẹ́ẹ̀ kumasi shirika wọ́n máa fa ala bihim fi dunia gbẹ̀ǹkọ́jọ́ tsama ìwò dunia yàmi bo tòhidi ha yẹlẹ ẹ̀ǹkà bó dunia tsema ama yàmi bo shirika yìí. akuma ma ndị mushiriki kuma ka ama kuma ka ọ gbagbọ ha enwu ma chema e ihudunia mine nekal gbo nekalam minalahi azaba enwu wakere mmakwu gbọjọta e ihudunia Wọma yẹ kí lubihim fi okuba ẹ̀hún e tsẹ̀hún tí anatsukpẹ́ wọn ma òtísàlá ọjọ́ na minel azabi kó yẹ azaba ẹ̀hún kaluku àná akọ́ ayé dẹ̀ yìí lẹ́yìn nugo yìí gẹ̀. وهو جزاء men kharaja عن حكم التوحيد ile churome ene kikudu kwe hoda tauhidi ida belele wal qur'anu kulluhu fi tauhidi somare ngode kim oboda alquran chaka enki cha alqurani fi tauhidi ede tauhidi wa huquqihi ba huququ tauhidi wa jazaihi ba jazai tauhidi wa fi sha'ani shiriki kpayin kumaci kpayin bo shiriki wa ahalihi kpayin ahali shiriki wa jaza ihin kpayin rọmẹma ha ọ igbe ka gbọ tala jitikpe kanu ma ń gbali máa kí ni ẹ ṣe lè irab alukur'an ẹ̀hún ẹ̀hún alukur'an contain ohun tí ẹ̀hún kuma kàwá yìí kì pé kọjú èmi kìdẹ́ yìí wọn kàdé torí kí kuma nínú. insha allahu eka kalugu dene du kinini kiande iho katu engini todu amene engini alianes te ajo mi anani ni abele eke maki ana gbiti ehe ne ono goyon adike gbagene kane na gewe eh wa alaikum salam eh ene kinini eke lugu na

ìṣe wáàtì yín tẹ̀dẹ̀rẹ́s dẹ́rẹ́s ọ̀kàtú mọ́tò tẹ̀dẹ̀rẹ́s ọ̀kàtú kẹ̀wó kọ́tsẹ́ tákẹ́ wọn lè arọ kọ́tsẹ́ kpọ́lẹ̀ torúkẹ́rú kámọ́nẹ̀ ẹ̀mí dẹ́rẹ́s tákẹ́ wọn tsi tẹ̀dẹ̀rẹ́s ìṣe ìṣe yéyí mọ̀dẹ́lìs ìṣe mọ̀dẹ́lìs dẹ́nu mọ̀dẹ́lìs yẹn fọ́dọ́lọ́ ile shi lamu da shi rom aha ana wani ne gani alaikum salam tala domiyate alquran bono na'am eh mana ki gebo kwa alukur'ani ama ama da alukur'ani jeli ola gbolo okatu eto katu ka e won gị. ma mu da chachi ama iho da iho da alukur'ani adurido al ilmu ido taki da alukur'ani gegere no beker noji gebo bidia iji e ama ma da alukur'ani gegere gebo <clears throat> yasin wal qur'an nda jina ma kpa kuma ole zele kana ka mi yeje uche ma ki china ma kpa kuma che challenge wa belege yele nugo be ki akini ki alquran choje na velo kete o noda ya du gebo dabi wale akini wa duha wal layl was samaa obodo on chakala che do ojo ise ojo du gebo o kiti on noda ki adu gebo ama tsiku kakini kitsi na ma kpa kumadze ko ntsi da lɛ lɛ amewo dzi le ama mahu alukurani mamudu tsegɔ kpa yi amewoe kibɔ kɔdzɔ du ge bɔ lɛ kitsi ke gɔ bɔ manihu dzama kui famankana xalifan fɔli axalif bilahi awo liyesmut gbogbo adisi kìí akekɔ wa ebe gɔ walahi tɛlahi bilahi full stop abẹ́lẹ̀ tọ́ àmì bẹ́ẹ̀ kùmà kí màá ní kí dàgbà ní gẹ́bọ̀ ọ̀chà àmì bẹ́ẹ̀ kùmà kí ń tọ́ alukur'ani ìṣẹ̀lójójì àmì òkọlà mẹ́rin kìbọ̀ sẹ́mà ọjọ́ di sẹ́mà kí ni òkọlà ń ọjọ́ dọ̀ lẹ́ẹ̀lì òkọlà ń ọjọ́ àmọ́ ẹni alukur'an kẹlàmùlà ehi òkọlà ẹ̀ kà máa pàkọ́ lọ́jọ́ ìjì àmọ́ alàlẹ́ àdìjẹ́hi ẹ̀ lè bí àdìsí kìwájú gẹ́gẹ́ jálílẹ̀ tẹ̀láhi bilahi walahi asɔho ɔnyɛ tuli naam aleykum salaam. ɛn ɛn ɔdo ɛnkum ɛn amini kamuna tini ka ne si ɛnkulu bɔ katura ngini na kumuna mi oye idu e akitsunyo ɔkɔtsi aɖe a ɛnu ka kɔtsi ɛŋini ɔna to do exam dɔmɔ next sitting la tɔ ɛɛ ni dɔmɔ bɛ mi to do dzima alukora ni gɛgɛdɛ hã to do dzima kɔdzɔ tsi alukora ni ɛnu kɛka dɛ to do dzima kɔdzɔ tsi anibi sɔlɔsɔlɔ ɛnu kɛka dɛ na dúkìá nini atini lèkì torí kìá do akó ìmọ̀ òdì yìí afɔ ɛdɔmɔ yi kpabia no ami ni dɔmɔ eh, ami dɛ rɛsi tsɛ woe ama wò katui katsi ŋini kutsa nɛ tsi nana yɛ tɛtɛ gba kuna rɔ nini ɔkatui kia wa tɛtɛ bɛ la yi ka hɛn aleykum salaam tuma. ɛn musdɛr ologbo ẹnusukù odo lọkpẹnike family abẹ ọ ame amebo kokumẹgbẹ yanni o ṣe ka ẹ yunifasẹ kini ẹ mọ adi muslim family family ṣe muslim wọn ti ológbò ẹ ẹ gbọ́n ọdún mi yàtẹ̀ ẹ. Okay. I'm very very sure kakini egba ma gba yan ni fa onba wa mufazzi'an ilayhi mufazzi'an ilayhi fil hawaiji o ma jagili gberon fil hawaiji ehete na bukata aleykum salaam wa naam.